وعليكم السلام ورحمة الله وبركاته بسم الله الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ah ẹ má bínú mo ti gbọ́ ìbéèrè yín yìí ti pẹ́ ṣùgbọ́n ọkàn mi ló fò ẹ má bínú ẹ dákun almuhim òun náà ni pé tí Yorùbá bá sọ pé ọjọ́ burúkú èṣù gbomi mu sẹ́ńtẹ́ǹsì méjèèjì ni ọ̀dà ọjọ́ burúkú bò ọjọ́ burúkú èyí tá níbi sọ fún wa pé látẹ̀sọ́bọ̀ dàrọ̀ ẹ má bùgbà o sọ bákan náà èṣù gbó mímú sọ èṣù gbó mímú yìí ìtumọ̀ rẹ̀ náà ni pé bóyá wàhálà ó ṣẹlẹ̀ níjọ́ náà tó fìtínà ṣẹlẹ̀ níjọ́ náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ju gbogbo ẹ̀ lọ káà mùsùlùmí jìnà sí ká jìnà sí láti máa sọ gbólóhùn yẹn so nínú àwọn ọ̀rọ̀ fara yorùbá ni yorùbá máa fi ń sọ wọ́n máa fi ń ṣe ẹ̀yìn ọ̀rọ̀ ni wọ́n máa fi ń ṣàkẹ́lù èdè ni wọ́n máa fi ń ṣe fara fọ́rọ̀ so bákan náà wọ́n máa fi ń ṣe emphasize ẹjẹ́ ìwé báyẹn láwọn àtẹ̀yẹ pé bóyá àwọn yorùbá tí ń lò yẹn lè má yé wa wọ́n máa fi emphasize ọ̀rọ̀ ni wọ́n fi máa ń lò ṣùgbọ́n ìjẹ́ káwọn lo nǹkan mi èyí tí ó ti ọ́ta yóò ní takọ àkídà àwọn mùsùlùmí so Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní a máa ṣe pèlè ṣàìtọ́nù ó ní a máa ṣe pèlè ṣàìtọ́nù òun tẹ́sán náà ni pé a'udhu billahi minash shaitani rajim torí pé tẹ́ bá ṣe pèlè tàgọ́ ìyàtọ̀ inú bí kò sí ẹni tágbára rẹ̀ ká ṣàìtọ́n àbẹ́yìn kẹ́mi tágbára rẹ̀ ká kò sí o ó ti tó wa ká sọ pé àwọn tó bí láì mìíràn ṣe ìtọ́rọ̀ ìjì ọlọ́run ọba ló tó ṣépè fún ọlọ́run bá sọ ní sọ́tún ní sáì pé làánẹ́hù lọ ibi dandan náà bá kó máa bá ṣùgbọ́n táwọn bá wí ohun tọ́lọ́run bá sọ náà ni pé káwọ̀ sọ pé a'udhu billahi minash shaitanir rajim ìyẹn ni ká máa wí ṣùgbọ́n tá a bá ń sọ emphasize ọ̀rọ̀ nínú Yorùbá ká máa sọ pé ah, ọjọ́ náà lè ọjọ́ tá à ń wí ìbò fẹ́ni tá wí yìí a lè máa wí bẹ́ẹ̀ so ṣùgbọ́n kì í ṣe pọ́jọ́ gangan ló burú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sẹ́ni yìí mà burú gan o lọ́jọ́ náà kò sí ohun tó burú ń bẹ̀ ṣùgbọ́n ká sọ pé ọjọ́ búburú ọjọ́ bú èṣù gbomi mu ọjọ́ burúkú èṣù gbomi mu ká jìnà sí gbogbo pé ah ọjọ́ náà lè fọmọ ìyá wa ọjọ́ tá à ń wí yìí ah so gbẹgẹdẹ gbiná àwọn ọ̀fára mi tó nù gbẹgẹdẹ gbiná tó táyé pélé ní kò sóhun tó burú bẹ́ẹ̀ ní òfin sọ̀rọ̀ báyọ̀ kọ́ lọ́ọ́ fi sálámù aláìkùm tó lọ́wọ́.